aleluya o aleluya lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun a máa kú oríire oṣù tuntun onílọ́jọ́ kínní oṣù keje yíya twenty twenty two ògo ni forúkọ ọlọ́run lókè ọ̀run bí èmi àti rẹ tún rí oṣù keje wá orin kan kó fi yin ọlọ́run ògo ni fọlọ́run lókè ọ̀run màmá oṣù rẹ rèé o oṣù keje yìí oṣù rẹ ni bàbá oṣù keje oṣù rẹ ni oṣù àlùyọ rẹ ni oṣù àlùyọ gbogbo ohun tó ti ń ṣe látẹ̀yìnwá tí ò yọrí oṣù yìí ni ó yọrí gbogbo ohun tó ti ń kójọ tí ò kójọ oṣù yìí ni ó kójọ gbogbo ohun tó ti ń lé tó bá oṣù yìí ló máa bá ìwọ arákùnrin tó ń tó ń làkàkà àti ṣe ohun rere yẹn àti wá nǹkan kan ṣe lórúkọ Jésù oṣù yìí ni ó bọ́ sí fún ẹ oṣù keje yìí ó ti bọ́ sí gbogbo ohun tó ti jùnù lóṣù mẹ́fà sẹ́yìn oṣù keje yìí ló kà ó máa rí i padà oṣù ìmúpadàbọ̀ sípò ire oṣù ìmúpadàbọ̀ sípò ayọ̀ oṣù ìgbéga rẹ ni oṣù ìgbéga rẹ oṣù ìgbéga rẹ oṣù ìgbéga rẹ ni mo tẹnumọ́ a gbé ọ̀gá lẹ́nu iṣẹ́ a gbé ọ̀gá níbi òwò rẹ a gbé ọ̀gá níbi gbogbo oṣù ìgbéga rẹ ni oṣù ìrànlọ́wọ́ oṣù tó máa rí ìrànlọ́wọ́ oṣù tọ́lọ́ tó máa ní èrè fún iṣẹ́ rẹ lóṣù yìí iṣẹ́ rẹ máa lérè lóṣù yìí iṣẹ́ rẹ máa ṣiṣẹ́ lóṣù yìí o máa rógù ọlọ́run lóṣù yìí o máa rọ́wọ́ ọlọ́run sí rere ọlọ́run daṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ o ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú ọlọ́run látòṣù yìí ó yá máa ráàánú máa ríre máa rí tẹ̀síwájú gbogbo ohun tó ti fò ẹrú ní rere ó yá máa gbà padà ayọ̀ rẹ kún ò ní dààmú mọ́ ò ní jìyà mọ́ oṣù yìí oṣù ayọ̀ rẹ ni sẹ́ mo tẹnu mọ́ ó ní kí n wí fún ẹ yóò oṣù yìí oṣù ayọ̀ rẹ ni ohun gbogbo tó bá dáwọ́lé lóṣù yóò yọrí sí rere ohunkóhun tó rí kó máa tà yóò yọrí sí rere owó rẹ máa dára ọjà rẹ máa dára iṣẹ́ rẹ máa dára gbogbo ẹni tó jẹ lówó ni ó sanwó rẹ padà ó rí ìrànlọ́wọ́ àti àánú tó lágbára lágbára owó tí ò wọnú àkáǹtì rẹ rí máa wọ bẹ̀ o máa rí àláàsì tó o ti rí rí lóṣù náà ni yóò máa wọlé ni ẹni tó o mọ̀rí gan máa ràn yẹn lọ́wọ́ ìyanu máa ṣẹlẹ̀ nínú ayé rẹ ọlọ́run máa rán ìrànlọ́wọ́ gíga sí ẹ ẹ múra sílẹ̀ múra sílẹ̀ báyìí múra sílẹ̀ láti kó àkópọ̀ ìbùkún àkópọ̀ ìbùkún ń bọ̀ rẹ ah ire wọnú ayé rẹ àánú wọnú ayé rẹ ojú rere wọnú ayé rẹ látòní lọ ó yá ló máa rírì ọlọ́run àdúrà tó ti ń gbà ó ti gbà mo sọ fún ọ lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun àdúrà rẹ ti gbà lórí ọmọ ó ti gbà lórí ọkọ ó ti gbà lórí aya ó ti gbà lórí lórí ẹbí rẹ àdúrà rẹ ti gbà ọlọ́run ti gbóhùn rẹ bẹ́ẹ̀ ni áńgẹ́lì ti múre wáyé ó ti wọnú ayé rẹ àṣẹ ọlọ́run gùn bẹ́ẹ̀ lórí ògo ni forúkọ ọlọ́run látòun ló máa ṣe rere jésù olúwa wa fún ẹ̀bí àdúrà gbèmí sórí nọ́mbà mi zero zero three four five zero seven nine zero nine àlàáfíà ni fún yín.